Allah subhanahu wa ta'ala ó gbé alukurani kalẹ̀ fún wa kó lè bá a ṣe ìrántí ohun tí ò sínú ọpọlọ wa kó lè kó wa ó fi alukurani ó fi wa Muhammad sallallahu alayhi wa sallam kó lè gáìdì gbogbo wa kó nú òkùnkùn lọ sí inú ìmọ́lẹ̀ ìdí nìyẹn tọ́nà bá fi ní pé a ti ṣàlàyé gbogbo ohun tó yẹ sínú alukurani Karim inú suratul Israhil Quran chapter number seventeen verse number forty-one ọlọ́ni wàlá kọ́dí sọ́ra fún fi àdàlẹ́ kọ́ra nílé yàtà kẹrùn wà má yẹsí dùhùn ilà nùfúra. kulilawo kánà mọ́ àwọn aliyatun kàmá yẹ kulu náà ìzàlàbùtàgà ilà sílẹ̀ àdìsí sẹ́bìlà subihana wa ta'ala àmà yẹ kulu náà. Olúwa kẹbíra. Sábì ulawu samáwá tún sàbùhùn wàlẹ̀ àrídùn wàmà fìhìn wa in min shay'in illa yusabbihu bihamdi walakin la tafqahuna tasbihahum innahu kana haliman ghafura. ọlọ́run ní wàlá kọ́ni sọ̀rọ̀ fún náà fi àdàlẹ́ kọ́ra nílẹ̀ yàtọ̀ kẹrù gbogbo àwọn nǹkan lóríṣiríṣi tí ó lè gáìdì yín tẹ́ fi wà lè jẹ́ ọlọ tí ó lè yín kò níbi tẹ́ ti gbé wọlé láti sàlàyé sínú alukur'an. fi hadal gbogbo rẹ ti pátá tẹ nídìí ẹ̀yin ènìyàn láti sọ sínú alukur'an o gbogbo tẹ́ ẹ fẹ́ gbogbo tí ó jẹ́ kẹ́ sinmi ayé tẹ́ sinmi nù sáré nbi tẹ́ ń ti ń bọ̀ nbi tẹ́ wáyé àti ibi tẹ́ tún mọ́ ọlọ́gbọ́n pẹ̀lú láti sọ lìyàdá kárùkẹ́ lè bá a lò rántí ọlọ́run ọba. wà á máa ìlànà fúnra. ọlọ́run wa ni wà á máa ìlànà fúnra ṣùgbọ́n alukurani yẹn bá ń ṣe fi ń ṣe wá sí fún yín tó apariwo lọ́sàn-án apariwo lóru kò wá lékùn kankan lára ọmọ èdè ènìyàn ìlà ànúfúrọ̀ bí kò ọlọ́run bá ní pé bí wàá ṣíṣe tó bí a ṣe fi kùránì bá ń sọ̀rọ̀ tó ẹ̀yin omi èèyàn ẹ̀ sì tún sẹ́rí kúrò níbi ìrántí Allah subhanahu wa ta'ala níwájú lọ́hùn suratul Isra ìkẹyìn náà chapter number seventeen verse number eighty nine níwájú lọ́hùn ọlọ́run ọba ni wàhálà kọ́dí sọ́ráfúnà lẹ́nàdí fi àdàlẹ́ kọ́ránì mi kò lè má dàlí fàábà àkàrò náà ṣe é là kó fòrò kufar ẹ wo bó ti sọ suratul Isra chapter number seventeen verse number forty one. wàlàkọ́dí sọ̀rọ̀ linnasi fi hadhal Qur'ani min kulli mathal. ọlọ́ni wàlàkọ́dí sọ̀rọ̀ fúnẹ́ linnasi gbogbo nǹkan pátá la ṣàlàyé yékéyéké fún ènìyàn ní Al-Qur'ani nínú Al-Qur'ani la sọ fún ènìyàn pé kó yé yéké gbogbo àpẹẹrẹ oríṣiríṣi àpẹẹrẹ ojú rẹ àfilélẹ̀ ọpọlọ rẹ a fi àpẹẹrẹ rẹ̀ lélẹ̀ fún mi yẹn kó lè bá a ronú. fábà akitaro nasi ilà kufura. ọlọ́run fábà akitaro náà ọ̀pọ̀ èèyàn ló tún sá o ilà kufura lọ síbi ìṣe kèfèrí. Allah. dípò bá ń ṣe bá wọn sọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n sì mọ yípo síbi tọ́lọ́run ọba agídí ọkàn wọn sì tún dúró bẹ́ẹ̀. ẹ dirí fa aba akitaro nasi ilà kufura ọgọ́rùn-ún èèyàn tún sáré lọ bí kèfèrí bá ń ṣe ń pariwo tó tà ń sọ pé ọlọ́run ọ̀bọ̀ fẹ́ ọlọ́run ọ̀bọ̀ fẹ́ yìí nítorí ohun tọ́lọ́run fi dá wa rèé nítorí ohun tọ́lọ́run fi dá wa rèé síbẹ̀síbẹ̀ náà èèyàn tún sáré lọ ibi tó ti gbé sòfò àlìkìyàmọ̀.